ọ̀pọ̀ ti kọ́ṣẹ́ ọ̀pọ̀ ti mọṣẹ́ wọn wá ní owó láti lè bẹ̀rẹ̀ òwò ṣé ó tọ̀nà láti lọ sí báǹkì àbí gbọ́múlé láńtà láti lọ yá owó láti bẹ̀rẹ̀ òwò. ó dáa kéèyàn kò sí nǹkan tí kò sí nǹkan tó bàjẹ́ nínú kéèyàn yáwó ṣe nǹkan. Hmm. even àwọn bàbá wa ṣùgbọ́n owó táwọn báńkì ń béèrè ń kọ́ interest yẹn ara nǹkan. nígbà tó bá ní o bá gbọ́ ọgọ́rùn-ún kan náírà o bá máa dá padà wàá tún fọgbọ́n náírà lé ẹ̀yin náà lẹ́sìn sọ pé pẹ̀lú gbogbo bó ṣe ń lọ kò síná kò sómi kò sọ́nà bó la ṣe fẹ́ ṣe é tá a fi ní jẹ gbèsè. bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan àwọn bàbá wa tó bá fẹ́ ṣàdúrà fún wa wọ́n ní wàá yá wàá fi rà. Hmm. so ìyẹn túmọ̀ sí pé kò sí nǹkan tó bad kò sí nǹkan tó tó burú nínú pé ah èèyàn lọ yáwó àmọ́ ilé orí ẹ̀ yẹn hmm. ni kò gbọ́dọ̀ pọ̀ jù ilé orí ẹ̀ ni kò gbọ́dọ̀ pọ̀ torí ẹ̀ kò ń ṣe dandan ni kéèyàn lọ sí bank hmm. eh, irú àwọn ẹlẹ́ran àwọn ní kinní mo rántí ìgbà tí mo yìí ṣiṣẹ́ ń bank mo rántí pa aṣáàkàǹtì fáwọn àti mo wà ní kinní báǹkì kinní gbà yẹn má jẹ́ ń dárúkọ wọn mo rántí pa ṣàkàǹtì fáwọn ẹlẹ́ran àwọn kápẹ́ńtà a máa ń lọ in clusters ńgbà yẹn a máa ń pè ní cluster market a máa ń lọ ńgbà yẹn inú àwọn ẹlẹ́ran yẹn gan dùn gbà àwa ò nígbà tẹ̀ wá ń gba àjọ lójoojúmọ́ èsúsú inú wọn dùn because uh, torí pé wọn ò ní kò sẹ́ni tó wá ń bá wọn wọn ni ah, àyíwò ẹ̀yin báńkà báyẹn tó wá bá wọn so uh, another thing tí mo tún kọ́ ń yẹn ni pé wọ́n máa ń ní cooperative Hmm, alájẹṣẹ́kù láàrin wọn bẹ́ẹ̀ so instead tẹ máa fi lọ sí báǹkì àwọn báǹkì ńlá ẹ lè yọ lọ sí cooperative ẹ lè even ẹ lè yáwó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí àwọn but èèyàn náà gbọ́dọ̀ jẹ́ ẹni tó níwà dáadáa hmm. so that táwọn èèyàn náà máa mọ̀ pé ah, tó bá kówó fẹ́ nìyí kò ní náwó wa jẹ another thing àwọn microfinance bank náà tá à ń rí kéréje owó orí ohun kíní tí wọn náà kò kí ń pọ̀ ló tiẹ̀ jẹ́ pé àwọn míì máa ń pè wọ́n ní alájẹmásùn. ọ̀run àwọn sọ pé wọ́n ní gọ́wúlé láǹtà o <laughs> kò jẹ́ pé títa ríro ni o. <laughs> but wọ́n máa ń sọ pé kò sí bó ṣe lè rí náà ọ̀nà ìmàlà náà ni hmm. so èèyàn lè yáwó lọ́wọ́ alá gẹ́gẹ́ bí mo sọ èèyàn lè yáwó lọ́wọ́ alá àwọn alájẹsẹ́kù àwọn cooperative èèyàn lè yáwó lọ́wọ́ àwọn oní Eh, ọwọ́ mọ̀lẹ́bí yàn àtẹ̀yàn bá dẹ̀ ya owó yẹn náà kéèyàn mọ kéèyàn kéèyàn wò dáadáa kéèyàn tẹ̀lé kéèyàn mọ bí yàn ṣe ń náwó yẹn mm. níbi ilé níbi tá bá ń sọ̀rọ̀ la máa tún mm. sọ̀rọ̀ ń pa yẹn. ẹ sọ̀rọ̀ kan nígbà tá a bẹ̀rẹ̀ ẹ ní kéèyàn ní tẹ̀yàn ń pè ní àfojúsùn àbí àlàálẹ̀ tá a mọ̀ sí business plan àlàálẹ̀ ètò okòòwò àbí ètò ọrọ̀ ajé business plan bó lèèyàn ṣe máa ní àlàálẹ̀ ètò ọrọ̀ ajé. even àwọn báǹkì tẹ́ ń sọ yìí náà gbogbo àwọn báǹkì ńláńlá tẹ́ ń sọ yìí yàtọ̀ sáwọn alájẹsẹ́kù kéékèèké ẹ bá lọ fẹ́ yáwó ń báǹkì báǹkì ò ní yá yín lówó tẹ́ tí wọ́n bá rí business plan yín so business plan kò ń ṣe ẹ mọ̀ èmi máa ń sọ fáwọn èèyàn tó bá bá mi nígbà yẹn kì í ṣe dandan kẹ jẹ́ kẹ ní kẹ jẹ́ tó ń lo kọ̀ǹpútà kẹ jẹ́ kínní but business plan bẹ̀rẹ̀ láti ibi tẹ àwọn nǹkan àwọn document kéékèèké bíi àwọn receipt yẹn ẹlòmíì tó bá ti ra nǹkan akọ̀jù gbogbo ìgbìmọ̀ rẹ kò ní tọ́jú kò mọye tó rà á ibi bẹ́ẹ̀ lèèyàn ti ń bẹ̀rẹ̀ hmm. so gbogbo àwọn nǹkan kéékèèké báyẹn hmm. business ah, èló mo kí ni mo fẹ́ rà ní èmi ọ̀sẹ̀ yìí o ẹ máa kọ́lẹ̀ ẹ máa document ẹ̀ hmm. fáwọn businesses kéréje kéréje ni mo sọ yìí àwọn olókòwò kéékèèké àwọn ni mo ń sọ so irú nǹkan bẹ ẹ mọ̀ téèyàn bá ti ní ìyẹn láti ní àti kékeré ni ìmàlẹ́ ti ń kọ́mọ ẹlẹ́sìn téèyàn bá ti bẹ̀rẹ̀ yẹn láti ìgbà tó ìgbà tó jẹ́ kékeré téèyàn bá di pé bísínẹ́sì jẹ́ ńlá gan pé hmm. èèyàn fẹ́ lọ gba owó ní ìyẹn máa pìpì èèyàn yóò máa jẹ́ ìgbáradì. à ń gba rìsíìtì tabataja tabaraja tabaraja a tún kọ rìsíìtì náà a máa gba rìsíìtì. èmi tí mò ń tayọ̀ tí mò ń ta magi wóróbo ń kọ́ṣẹ́ mi náà tún mọ̀ gba rìsíìtì. ibùn tẹ́ ẹ̀ bá tiẹ̀ gba rìsíìtì ẹ máa kọ́lẹ̀ hmm ẹ máa ó ẹ lè iye tí mo ra iyọ̀ mi rèé o iye tí mo tà á rèé o ẹ máa ibẹ̀ ibẹ̀ ibi tí mo ti rí iye èrè tí mo hmm. ẹ máa kọ́lẹ̀ díẹ̀díẹ̀ ibẹ̀ yẹn ló ti ń bẹ̀rẹ̀ hmm. ibẹ̀ yẹn ni gbogbo àwọn nǹkan báyẹn fáwọn tó ń jẹ́ olówó kéékèèké ẹ máa hmm. kọ́lẹ̀ so that kò ń ṣe gbogbo nǹkan náà lọ́pọlọ lè nǹkan pọ̀ téèyàn gbé sáré sórí ètò bàbá ètò ètò bàbá ètò